kódà agbára táwọn ní ìtọ́jú ẹni pé ká fi terrorize àwọn tó bá lówó kó lè jẹ́ pé wọ́n kó wọn fáwọn. nígbà kan value ó gbalẹ̀ alimam Sa'id ibn Musayyib rahimahullahu ta'ala bàtú fẹ́ fi ọmọ rẹ̀ lọ́kọ ìkan nínú àwọn ọba ìlú ló approach rẹ̀ fọmọ rẹ̀ ó wá ní àtúrò ọmọ tí wọn ò lè fi ọmọ tí yìí kódà ìjọ wọn pe fàáyọrọ wọn sọ yìí ní majinun ní agarọ jùlọ majinun oríire rẹ sì ràn àwọn ọmọ kéwẹ alimami zuhuri rahimahullah oríire apá rẹ fàáyọrọ náà sọ yìí olóran ọmọ kéwẹ tó jẹ tani azuhuri rahmatulahi alayhi azuhuri rahimahullah oríire apá rẹ ló hàn. ìlọ́ta wa báyìí kò fún wọn kò fún àwọn ẹni ẹ lọ́mọ rẹ̀ ọmọ kéwù rẹ̀ tí ò ní kankan ló fún ẹ jẹ́ ká wò ó láyé lónìí gan ó kéré nínú àfa ẹ̀sìn tó lè fọ ọmọ rẹ̀ fọmọ kéwù rẹ̀ tó lálàáfíà bá ọmọ yìí ẹni ó ní aqidatu sahiha ó ní adabun yàní sahih al-adabul islami as ó ní ìfọmọ yìí fún àmọ́ ọmọ yìí ó òní kódà aṣọ rẹ̀ ni wọ́n ń dán lẹ́yìn báyìí àfààní oṣù ilé yìí mùsíbà tó nàbí mà kúlù lọ́kọ̀ ọ̀la ìmùsíbà ńlá yìí ọ̀la ìmùsíbà lẹ́kọ̀ọ́ sọ̀tà àlẹ́mọ́. a ti kọ́ nínú àyà yìí pé inú sọ̀rọ̀ yìí pé àní máa ṣe mọ̀ bá a bí àwọn àkọ́kọ́ nìyẹn. àní máa ṣe mọ̀ bá a bí àwùláàdì ọmọ ìzà ni kéèyàn lọ́mọ ìzà ni agbára ni fún èèyàn kéèyàn lọ́mọ ọmọ fi ń ṣe mọ̀bàhá ẹ wá pe àwọn bọ́ọ̀lù síta fún ẹ agbára ni kò sórí búnú kéèyàn bímọ púpọ̀ kò sórí bún bẹ́ẹ̀ ṣùgbọ́n kì í ṣe pé ìpìlẹ̀ ni wípé ẹ̀rùn mi máa ń fi àdìsí sí pé anábìsọ pé tàzáwùwájú wàjú dáníwàlú ṣe ìní mọ̀káṣẹ́rò bí kò mọ̀ lè ó máa yọ ọmọ ìkẹyà ó rò pé àdìsí gbogbo èèyàn ní bá wíwí ẹ̀kọ́ ẹ̀ tí ò ní kápá tí ò ní owó kódà kì í ṣe súnà fún òun làwọn kan sọ òun làpá kan náà àwọn afáàsọ kì í ṣe súnà fún ó tàkà sára ìmọ̀dá làwùláàdì wípé ìtẹ̀yìn ẹ̀ ẹ̀ ẹ̀ mọ̀tòlíyà ni yẹ kópa ìzọrọ̀ yóò di ẹ̀yìn rẹ̀ kódà olùsọ̀rọ̀ ẹ̀sìn jẹ́ àrọ̀ àyìnmáyé wàkàtúkọ̀dọ̀rọ̀ àyìnmáyé rẹ̀ jáde wà lọ́wọ́ àyìnmáyé àyìnmáyé èèyàn tó pé èèyàn dáadáa ni wọ́n kí wọ́n tó máa ní bùkátà gbàtọ́ ní bùkátà lọ̀rọ̀ yí padà kò sí lé rẹ́ṣẹ́ àti láwùjọ dàbí ìkùdẹ̀ yìí lọ. Thank you. Abu Nu'aym Fadl ibn Dukayn táwọn èèyàn bá wá pé àwọn agbowó lọ́wọ́ wọn yá Ibadallah ẹ jẹ́ ká mọ̀ nípa àwọn sálàfọ̀ wa táwọn èèyàn bá wá pé wọ́n bá dé báyìí yóò wò dáadáa èlò ní ee òfin kọ́ àdìsí èlò ní ojú